راسو لا تختلفوا فتختلف قلوبكم يرحمكم الله جميعا سووا الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر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 فجعله غثاء أحوى سنقرؤك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنب العاشق الذي يصل النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل توثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر. الله أكبر الله أكبر الله أكبر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 تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأقواب موضوعة ونمارق مصفوفة وسرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله سمع الله لمن حمدا ربنا ولك الحمد الله أكبر الله الله أكبر الله أكبر, الله أكبر. الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي هدانا لهذا وما كنا لنعتدي لولا أن هدانا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خصنا بخير كتاب أنزل وأكرمنا بغير نبي أرسل أتم علينا النعمة بأعظم دين شرعي. ọlọ́ọ̀bá ó sì ṣàánú wa pẹ̀lú ẹ̀sìn tó fi ṣàánú ẹ̀sìn ìsìláàmù yìí. دين الإسلام. òun náà ní ẹ̀sìn Islam. اليوم أكملت لكم دينكم. ọlọ́ọ̀ni òní yìí ni mo gbé ẹ̀sìn yìí fún yín. وأتممت عليكم نعمتي. mo sì parí ìdára mi. ورديت لكم الإسلام دينا وأشهد أن محمدا عبد الله ورسوله النبي الذي أدى الأمانة وبلغ الرسالة ونصح للأمة وجاهد في الله حق جهاده وتركني المصطفى على المحجة البيضاء على الطريقة الواضحة الغراء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالي ẹnìkan tí ipò rẹ̀ àfẹlẹ́yìn fún èèyàn. ربنا صل وسلم وبارك على عبدك ورسولك محمد هذا النبي الكريم وعلى آله وصحابته الكرام ربنا إنا نسألك أن تحيينا اللهم على سنته ميتنا على ملته واحشرنا يوم القيامة في زمرته مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا أما بعد فيا أيها الإخوة المسلمون فهذا يوم العيد عيد الأضحى هذا يوم الحي الأكبر يوم يوم المؤتمر العظيم الذي يكف فيه المسلمون المسلمون محرمين متجردين لله سبحانه وتعالى ملبين مهللين لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك إخوة لإخوة الإيمان هذا يوم الحج الأكبر هذا هو العيد الثاني للمسلمين لتعلموا جميعا أن للمسلمين عيدين لا عيد بعدهما إلا العيد الأسبوعي الذي هو يوم الجمعة ربط الله كل من هذين العيدين بعبادة من عباداته الكبرى وبشعيرة من شعائر الإسلام العظمى العيد الأول يأتي بعد عبادة الصوم وأما العيد الثاني فيأتي بعد عبادة الحج بعد أن يؤدي الناس هذه الفريضة أو هذه الشعيرة ọdún tiwa àwa mùsùlùmí ọdún wa kìí ṣe ọdún kan tí yọkàn wà lásán ọdún tó ní òun ṣe pẹ̀lú ẹ̀sìn ni ẹ̀yin ọ̀la kìí ni ṣé bá a pàdé ń bí níjò ní nígbà tá a pàdé ń bí níjò ní ṣé bá a gbà àwẹ̀ tá la pàdé ẹ̀ ṣàyẹ̀mọ̀ pa parí ẹ̀sìn là ń dúpẹ́ fọlọ́run ní jọdún òní náà táwa ìjòkó mílẹ̀ nílì ṣe báwọn kan wà ní maka tí wọ́n wà láràfá lánàá ṣe bí wọ́n parí àràfá ẹ̀sìn ẹ̀sìn àràfá lánàá látún sọdún lónìí ló fi já sí kọ́dún tàwa mùsùlùmí ó ní ń ṣe pẹ̀lú ẹ̀sìn mi àwọn yìí kàn jáde káàkà máa yọ̀ lásán ní tí ìfẹ́ kó yẹ yín lábẹ́ ọdún yìí a sì bá dàtánú àwẹ̀ ọlọ́run wá ní ọyá yé ń bọ̀ yín ní nǹkan yé dùn yín nú ẹ lọ sọdún lẹ́yìn ìgbà tẹ̀sán mẹ́ta. adìde yóò mú tẹ́lúwíà ìjọ kẹjọ zòlèhíjà abẹ̀rẹ̀ ájì àwa lọ Mínà àwa kó Mínà àwa kọjá sí àràbá àwa kó láràbá àwa kọjá sí mùsùlùmí gbogbo wàhálà táwọn àti tájọ́ sí ọlọ́tún wá ní ẹjẹ́ dùn yín nú ẹ sọdún jọ kẹwàá ló jásí pàwọn ọdún tiwa ọlọ́run fi ń ṣẹ́gun fún wa lẹ́yìn ìgbà tá a bá sẹ̀ńtán nìyí kì í ṣe pé àkàn kójọ àkàn yíyọ àkàn dùnú lásán Ibadallah. ẹ̀yin arúgbó ọlọ́run. ìdùn náà. ọdún tiwa. ìdùn rabbani ọdún tọ́lọ́run ni ọlọ́run là ń ṣe fún. wàhídùn náà ìdùn ìsàní. ọdún táwa èèyàn táwa ṣe láàrin ara wa tún ni. Ibadallah. ẹ̀yin orísun ọlọ́run. yatajalla arambani kama yatajalla fil yìí bá ṣe يتجلى فيها في آياتنا ìjọba ìjọba èèyàn láàrin ara رباني بربط بعبادة الإسلام ويتجلى فيها هذا المعنى أيضا yóò àyí yóò máa tún túbọ̀ gbé àwọn èèyàn sọdún lẹ́yìn ìgbàta gbé àmọ́ ayọ̀ láàrin wa àjọ máa dùn gbogbo yín pátápátá ẹ jòkúlẹ̀ ẹ wá wo sàfún ẹ wo tẹlifíṣàn ẹ wo Facebook ẹ wo total gbogbo tí a bá wò láyé lọ wò ẹ sọ ọdún ọdún tí wọ́n ń ṣe tọ́jẹ́sìn ẹ sọ fún mi sẹ́yìn láti fi abẹ̀rẹ̀ ọdún yìí tá a ti lọ́wọ́ yìí a ti bẹ̀rẹ̀ láti gbàtà ti kí àsùbà àràfáfá lámẹ́rin kí la fi bẹ̀rẹ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillah ọdún wo ni wọ́n ń ṣe tí wọ́n ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ sọ gbogbo wo lẹ́tí nínú ẹ̀ tọ́ àwa bẹ̀rẹ̀ báwọn lánàá onítọ́wá jẹ́jẹ́ ọdún gan kálukú wa dé yìí nígbà ẹ̀ dé yìí tẹ́ ń bọ̀ láti lè tẹ̀ dé yìí kílẹ̀ ń wí الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد àwa dé ibi náà ni àkọ́kọ́ ń ta àkọ́kọ́ gbèsè ìmáàmù dé ó tún ní Allahu àtúnyẹ̀ náà fìlà àtúnṣe bàdà sẹ́ẹ̀rí kọ́dún yẹn kọ̀ dàrú pé èyí dán rọ̀bà níjù ọdún ọlọ́run kọ̀ wá sí ọdún kan nù gbogbo ọdún ayé tí wọ́n ń ṣe tó dàbí ọdún yìí tó dàbí ọdún ọlọ́run tọ́lọ́dún ti wá ẹ̀sìn ni o kì í ṣàwàdà ẹ sọ fún mi gbogbo ilẹ̀ ayé níbo ni wọ́n ti sọdún tí wọ́n máa ń pariwo Allahu Akbar Allahu Akbar ẹ sọ ẹ lè rí ẹ lè rí ẹ ẹ̀ mọ̀tún máa ń tàwé òun nínú ọdún tiwa ẹ̀ mọ̀tún máa ń tàwé inú ìtumọ̀ ẹ̀ ni pé olówó lè wà láyé o Allahu akbar ọlọ́run jù lọ ọba lè wà láyé o Allahu akbar ọlọ́run jù lọ aláṣẹ lè wà láyé Allahu akbar ọlọ́run jù lọ àwọn ológun lè wà láyé jẹ́ ń pidán Allahu akbar ọlọ́run jù wọn lọ àwọn èèyàn lè máa gun sánmà kí wọ́n máa gòsùpá kí wọ́n máa sọ̀kalẹ̀ kí wọ́n máa túfò kan kí wọ́n máa gbé síbì kan kí wọ́n máa yọ ẹ̀dọ́ ẹ̀dẹ́kan kí wọ́n máa gbé síbì kan tó ń ti gbogbo tí wọ́n ń ṣe Allahu akbar ọlọ́run jù wọn ìtumọ̀ ìtàn wínú ni à ń fi rinlẹ̀ pé ntọ́ ọba rí ọ jẹ́ ntọ́ ọba rí ọ dà ntọ́ ọba rí ọ pera rẹ Allahu akbar ibadallah sọdún tó rí báwọn sọdún tó rí báwọn sọdún ẹ̀sìn ni àbọ̀dún àbọ̀dún fàájì ibi táwọn yẹn bá láwọn ń ṣe kálífà ní abáláwọn ń sọdún ẹ mọ iye obìnrin olómi tí ń bá sùn ẹ mọ iye ìgò ọtí tí wọn mú ni ẹ mọ iye olórin tí ń jájó wájú ẹ ni ọdún tí a ò rí báwọn ẹ ṣàìmọ̀ pọ́dún tó bá rí báwọn ọ̀dàrú ọdún èṣù ni èyí tó bá rí báwọn àti ń ṣe wàyí kọ̀dàrú ọdún ni nígbà kí àwẹ̀ yìí ò ní ẹ̀gbọ́n wí fún wa ni kó tiẹ̀ tó kàtà àwẹ̀ kó tó kàtà àwẹ̀ ẹ̀gbọ́n tọ́nà wí ni ọlọ́run ní ká máa rántí ní fi àyà ọlọ́run ní ẹ máa yìn mí ẹ máa gbé mi tóbi ẹ máa rántí mi torí mi mo ṣe dábàá tẹ fẹ́ panjọ ọdún èmi ni mo ṣe mo yọ̀ǹda fún yín kékeré máa rí pa. ńgbà tá a sọ dọ́wọ́ ẹ̀yìn òní ọlọ́run sọ pé wàlí tó kẹ́bi lọ́ha àlá máa hàdá kò wàlà àlẹ́ kó tẹ̀sùkúrú ẹ máa lọ lè gbọ́lọ̀ tóbi torí kó fi yín mọ̀nà kẹsì máa dúpẹ́ fún. ẹ dákun ọdún tó ní báyìí jàmá sọdún èèyàn Muhammad ó ní sẹ́yìn inú àyà dẹ̀kún bí tẹ̀kìbí àwọn ọdún tẹ́ bá máa ṣe ẹ kọ́sọ̀ba kí lẹ́ẹ̀ fi kọ́sọ̀ba àtẹ̀kìbí ìmọ̀ sọ pé Allahu akbar ibadallah káwá sẹ́sìn kó tó báyìí kọ́lọ̀ wá pè wá pẹ̀yìn ní tèmi kó tó báyìí ká nàbì ṣètò kó tó báyìí kọ́ wá jásí pé wọ nírú ọjọ́ òní lọ́ọ́ máa ṣẹlẹ̀ o padà lọ́ọ́ lọ́ọ́ ṣe o bọ́ọ̀lù lè mú tí o bọ́ọ̀lù wa ti rí la ju ìfún yìí ọ gbọ́dọ̀ kó mi kọ́ lọ́dọ̀ wa kọ́ ma lọ sí maladati wa shawati alimuharama àwọn fàájì àwọn ayọ̀ tọ́lọ̀ ń sẹlẹ̀ wọ̀ ọ gbọ́dọ̀ lọ sí o yẹ n sọ fún ọ ìbẹ́ nù tá a dé panu eríba tí wọ́n kọ́ lẹ̀ mọ́ni asọ́láhà yóò mọ̀lẹ́ èyí di ẹni bá ṣe ọlọ́run níjọ ọdún kàmẹ́ni asọ́hù yóò mọ̀lẹ́ wà èyí bí ìgbà tó dijọ́ àlìkí àmọ̀ tọ́lọ̀ ń dúró báyìí tó ní kí ló ṣe mo tún ṣe ọ lódì. fẹ́ràn ọtí rẹ o wọ́n fẹ́ràn ilé àrùn tí o májà wọn mutí o máa mutí lè rẹ o ìwọ náà tó o máa jọ mutí ọdún tí wòye sọdún ọtí ọdún wòye sọdún fàájì ọdún kámẹ́rán ti bẹ́ẹ̀ bá ń lọlé ìsìnkílẹ̀ tó máa kílẹ̀ tó máa ń lọlé لا إله èyí tẹ̀ gbọ́ mi kí ẹ wá bẹ́ẹ̀ tán kọ́ wá délé kọ́ máa lọ ní ìsìn pé àti ọba mi ò ní fi ẹ̀jẹ̀ wá. ọdún wa bó ti jẹ́ ọdún tọ́lọ́run pàtàkì ọlọ́run bẹ́ẹ̀ ọdún ni ọdún tó kí ni ọmọ èèyàn ọdún wa ni ẹ ṣàkíyèsí ni ṣebí léyà là ń ṣe yìí tọ́ba mi ọba àlékè ọlá subahana ọba mi ọba àlékè ọlá subahana hu wa ta'ala tọ́pa Ibrahim láṣẹ tó fi wá jásí pàwọn náà ń pẹ́ra tá nẹ́bí náà wá rìn nínú ojú ọ̀nà Ibrahim aleyhi sọláàtú tíbi ń jásí pé léyà tá a fẹ́ pa lónìí sunnatu muakkada sunnatu lágbára ni kọ́dà ìmáàmù wa Abu Hanifa òun tó wá rí pé ọ̀rọ̀ ẹran iléyà kọjá súnà wájìbù ni fáwọn àwọn alẹ́ alẹ́ kúdìrà ti wọlé yàtá fáwọn tó lágbá tára dẹ̀ wọ́n ọ̀ràn yẹn ni kí wọ́n paléyà ẹ dákun iléyà tá a fẹ́ pa ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà Al-Kùránì ni pé ẹ̀jẹ̀ rẹ̀ àtúnmí ara rẹ̀ àtẹ̀ràn rẹ̀ ọ̀kọ́lù àníyàn tẹ́ fi pálọ́ kan ẹran ni ẹran òun tẹ́ fi mọ̀túmọ̀ liyuwasi alal ali wal iyali ká jẹ́ kí inú ara yóò dùn kínú ọmọ dùn kínú ìyàwó dùn wa alal jirani wal aqari àwọn ará àdúgbò yìí ẹ jẹ́ kínú wọn dùn tí gbogbo àdúgbò máa rọ kí a máa pa ẹran kí a máa sun ẹran kí a máa wọ ẹran kí a máa yan ẹran kí a máa lé ẹran kí wọ́n ní kí kí wọ́n ní mùsùlùmí sọdún ẹ̀yin tẹ́ ní àsìkè ẹ máa dá iná ládùúgbò ẹ máa gbé fún wọn nílé níletò níletò fún wọn ní kílódé kí wọn mùsùlùmí sọdún ẹran gbàngbàngbàngbà ẹ máa fún gbogbo kẹfìrí ẹran tó nituma ẹ máa fún àwọn ẹran tó da oúnjẹ tó da nǹkan mú da ẹ máa fún wọn kí wọn ní kílódé kí wọn mùsùlùmí sọdún sẹ́ẹ̀mà pé ń ẹ̀sìn wa náà tẹ̀ tẹ́lẹ̀ pé tá a bá pẹ̀rẹ̀ iléyà kádà sọ́nà mẹ́ta ìdá kan ìwọ àtàrà alẹ́ rẹ kejì ẹ gbogbo àwọn tó jẹ́ ará àdúgbò àwọn ni wọ́n nìkejì ìdá kẹta àwọn tí ò jára àdúgbò rẹ tára ní tí wọ́n máa béèrè àbí kò ní béèrè ẹ fún wọn ẹ mọ̀ pọ́dún wa ọ pàtàkì ìjẹ́ èèyàn lọ ọdún wa pàtàkì ìjẹ́ èèyàn pé bẹ́ẹ̀ bá ń sọdún ebi ọ̀gbọ́n ṣé kí ni bàdàlà kẹ́lì mọ́ Islam ti pàtàkì ìjẹ́ èèyàn tó bá ń bá ń sọdún nìkan kọ́ sẹ́yìn ò rí ntọ́lọ́wọ́n ọba mi sọ. So, nínú suratul balad aya eleven sí aya eighteen tá a ti máa sọ̀rọ̀ yìí náà fẹ́ lómi inú wa ti pẹ́ ọkàn ń kó lókè sòro lókè sòro ni ọkàn ń kó ní pírọ́blẹ̀mù ní pírọ́blẹ̀mù ni ìtò fi yanjú òkè sòro rẹ pírọ́blẹ̀mù rẹ ọlọ́run júwe ẹ̀fọn nínú suratul balad ọba mi sọ pé pọ̀làkìtà àmàlẹ̀ àkàbà àlàkàbà wọ́n máa àdìrà ka màlà àkàbà fọ́kù. رقبة أو إطعام في يوم ذي مصغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين عباد الله أي فطره من أي من تنجوك سرون وما أدراك ما العقبة أنت يا في بوسرو نوسرو كيلو كيلو جوي فون kílẹ̀ yẹn ní tẹ̀yàn fi bọ́ sínú sòrò kí lọ́ sọ fún ọ ta ló fi mọ̀ ọ́ ní tẹ̀yàn القرآن dá sòrò tọ́ ọ bá fẹ́ dá sọ̀rọ̀ kọjá ẹni tó wà lóko ẹrú ìwọ náà túlẹ̀ kó ní ọdọmọlúwàbí ìkànnì ó tún fi mí lé ẹgbọ́n tó fi lé aw ìtààmú fi yawmin bí masigaba sí masigaba ẹni ebi ń pa kẹfún lóúnjẹ ń dọ́tẹ́ bí ń pa òun sọ́dún wọ̀nyí sọ́dún tó ń mọ̀ tó mi yẹn nù ọdún wa mọ̀ tó mọ́ mi yẹn káwọn kan wá láwọn dé lórí àwọn ń ṣe wọn láì tí kólẹ́ ti bẹ̀rẹ̀ ti ní ìsìláàmù ti ṣáájú gbogbo yín bí táwọn yìí aw ìtààmù fi yawmin bí màsàkàbà ẹni ebi ń pa ju ebi ń pa ẹ̀fọ́ lóúnjẹ yẹtìmẹ̀n dá màkàràbà ọmọ òrukàn tó wà nù ẹbí rẹ máa tọ́jú rẹ máa fún ní nǹkan aw misikinan dá màkàràbà àbítálíkà tó yẹ olùsí tí o tó lè béèrè máa fún ní nǹkan Ibadallah ìdí ọdún wa ṣé túmọ̀ mi ìyàn báyìí èyí ò ní ó jẹ́ òye yìí pé ọdún táwa ń ṣe ń kó nǹkan méjì dání bí ti ń kó ti ọlọ́run ọba dání bẹ́ẹ̀ ni ń kó ẹ tọ́jú ọmọ ènìyàn wọ́dà yìí ń dún bẹ́ẹ̀ ẹ wò ọ̀rọ̀ kẹta tí mo fi mẹ́nu lé àríkà níbi tó ní tòmá anabi ni man lam bi umuri li muslimin falaysa minhum ẹni tí kì í bá mójútọ́rọ̀ mùsùlùmí kì í sára wọn ọ̀rọ̀ mùsùlùmí la fẹ́ sọ báyìí ikhwatal iman ọ̀rọ̀ mùsùlùmí la fẹ́ sọ kìí ṣe mùsùlùmí ilẹ̀ Yorùbá lè ní bá sọ kódà kìí ṣe mùsùlùmí Nàìjíríà mùsùlùmí ti ń bẹ ní masharikul ardi wa magharibuha mùsùlùmí ní bẹ níbi tílẹ̀ ti ń jẹ́lẹ̀ níbi tó òrùn ti ń yọ tóbi débi tí òrùn ti ń wọ̀ ẹ̀yin ọ̀lá kìí sí ni kọ̀dídọ́ kọ̀tìl ardu alẹ́lì mùsùlùmí na fi àlámìnà yẹ̀wò ilẹ̀ ilẹ̀ fún gbogbo mùsùlùmí lágbàáyé lónìí ọ̀nà yẹn ti wá nú ẹ̀sìn òun ni ká ṣiṣẹ́ tọ́ pé bílẹ̀ ti fún mùsùlùmí kí láti ọ̀nà wo lágbègbà títẹ̀mù kí ìgbàyè ìgbàyè ìrídìjòkó ìfọ̀kànbalẹ̀ tí ó fi bá mùsùlùmí kí ló dáa fi ọba mi sọ náà Al-Qur'an Suratul Anfal aya thirty nine ọba mi ní hatala takuna fitnatun wa yakuna diinu kulluhu lillah ọlẹ́ ẹ̀ máa báṣẹ́ lọ ní ẹ̀yin mùsùlùmí ẹ̀ máa báṣẹ́ lọ ní hatta la takuna fitna títí tí òfin ní sẹ́bọ lérí ilẹ̀ mọ́ ẹ̀ máa ṣiṣẹ́ lọ tí ò ní sí wàhálà àtẹ̀bọ lérí ilẹ̀ mọ́ wa yakuna diinu kulluhu lillah tí gbogbo tí wọ́n ń jẹ́rìí lè ọmọ sílọ̀ ibadallah sẹ́rí. sẹ́rí ọ̀rọ̀ tí mo sọ yìí pé ká sì sẹ́tọ̀ bí gbogbo mùsùlùmí ayé ó ti di mùsùlùmí tí wọ́n sì mọ̀ sí lọ́hùn gbogbo àwọn mùsùlùmí tó wà ní wàhálà tí wọ́n wà ní wàhálà torí pé wọ́n ń sin lọ́hùn bá ti yọ wọ́n kó ní wàhálà tí wọ́n wà á sin lọ́hùn bó ti yẹ kó wọ́n sin lọ́hùn ọ̀rọ̀ yẹn gbogbo wa ni o yé n sọ fún ọ o lè ríra rẹ kó kéré o lè rí pé mi ò nítumọ̀ o lè rí pé kí ni ìmáàmù àwa sọ yìí kí lára tèmi pẹ̀lú eléyìí pé mo jẹ́ láàrin wọn mùsùlùmí ìsìláàmù rẹ̀ ò ní lálàáfíà kọ́kọ́ mi dáadáa mùsùlùmí ìsìláàmù rẹ̀ ò ní lálàáfíà kó ló wọ́n máa ṣẹ̀sìn munazilan ali ikhwan ni muslimin ko ni ṣebí kin kírun kin gbààwẹ̀ kin yọ sakale ni ah bi ma jin islam ti ta islam yọ lálàáfíà o kò lálàáfíà kò lálàáfíà islam yọ lálàáfíà islam wo ma wo ma lálàáfíà ni jo kijo ta nba nji ta ronú kan wo ma ya wa muslimi oda ó rí bẹ́ẹ̀ bí ó rí bẹ́ẹ̀ ẹ mọ̀ wàhálà tá fà ẹ bọ́lá sí ní jò ní ṣé bọ́lá sí ní oníṣì sọ́jẹ́ tiwa ni abẹ́ gbàgbé ti ń ṣẹlẹ̀ ní Gaza ṣé gbàgbé ni abẹ́ gbàgbé ti ń ṣẹlẹ̀ ní Afghanistan abẹ́yìn ọ̀báròyìn lọ ni sẹ́yìn ọ̀báròyìn lọ ni ẹ mẹ́ ti ń ṣẹlẹ̀ ní Súríà ni Súríà ti dáhùrò ìlú Islam ní Súríà lódìdí rẹ̀ ẹ mẹ́ ti ń ṣẹlẹ̀ Iraq ni Iraq ti dàbí abúlé lẹ́yìn ìgbà tó ti jẹ́ asima dawla islamiyya ní tó yẹ kóhun ni ń kọ́ńtúrò gbogbo ìsìlámù ayé ó ti dáwọ́rọ́ lẹ́nìí iraki ti dáwọ́rọ́ ṣìṣàánù ẹ̀ máa ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ abẹ́ ẹ̀gbọ́n ti Barma ọ̀dà sẹ́ ẹ̀ máa ti ń ṣẹlẹ̀ Nàìjíríà yìí náà ẹ̀ máa ti ń ṣẹlẹ̀ ní pọ̀lọ̀ sáàmù Nàìjíríà sẹ́ ẹ̀ máa ti ń ṣẹlẹ̀ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti lọ kọ́dọ̀ àwọn ìlú àwọn ìlú tẹ́lẹ̀ rò pé wọ́n wà nù fọkànbalẹ̀ wọ́n tún ń wọ́n ń jà àwọn eléyìí náà lógun ọpọlọ ogun ọpọlọ tó kúnná wọ́n fi ń jà wọ́n àbí nígbà wọn bá ń bọ̀ jáàbù lórí Islam tí wọ́n ní wọ̀ jáàbù mọ́ ẹni bá wù lásìkò òun ni kó kírun tí wọ́n bá pè ọdẹ ẹ má ti sọ́ọ̀bù mọ́ ọdẹ ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ọdẹ ẹjọ́ mi àtọkùnrin ọmọ wọnú ara wọn ọdẹ nígbà tí irú aburú bá ń jáde láwọn àdúgbò tó dáa fọkàbalẹ̀ sí ẹ mọ̀ kójú aburú sú lórí ìsìlámù lónìí kí ni wọ́n ṣe kí lèmi ó ṣe kí ni wọ́n ṣe sí kí lèmi ó ṣe sí sẹ́ẹ̀rì nǹkan méjì péré lọ́lágbàá ìlú wa alkitabu wa sunna méjèèjì panupọ̀ lẹ́ni tí mo fẹ́ sọ yìí èyí tó tẹ̀lé ìjìmọ́ àwọn ọmọ àwọn ìwòlẹ́mọ kí àwọn àfọ̀ panupọ̀ kí wọ́n pé báyìí lọ́rọ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ta àwọn ni mo dúró lérí tí mo fẹ́ sọ tí mo fẹ́ sọ yìí ṣé ẹ rí ìlú Islam ìlú Islam ìlúkìlú tó lè wù kó jẹ́ tí ogun bá ti ń jà wọ́n bẹ̀ tó jogun Islam ọ̀ràn èèyàn ni fáwọn aráàlú yẹn ẹ má gbọ́ bí ti tó ọ̀ràn èèyàn ni fáwọn aráàlú yẹn kí wọ́n gbara wọn lè lọ́wọ́ ta tipa wọn bá wá ká ọ̀ràn èèyàn tún dé fáwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn tó jẹ́ mùsùlùmí kí wọ́n kún wọn lọ́wọ́ lórí àti gbalẹ̀ Islam ṣé ẹ rí bí àwọn eléyìí náà bá ka ọ̀ràn yẹn tún ka àwọn tó tún tẹ̀lé wọn ṣé ẹ rí bọ́lá yẹn wọ́n ti máa bọ̀nu kí ó ti máa bọ̀nu tí ó fi ka èmi tí ó fi kà wọ́ tí ń jásí pé gbogbo tí ń ṣẹlẹ̀ fọlọ́sítìnì yẹn tí ń ṣẹlẹ̀ Gaza yẹn tí ń ṣẹlẹ̀ káàkiri ayé yẹn àwọn tó wà ń bẹ ọkọ̀ fèsì ẹ̀ pípa àwọn ọ̀bá ka àwọn ìlútọ́pọ̀ àlàpé ni wọ́n kún wọn lọ́wọ́ pípa àwọn ọ̀bá ka yóò mọ súnmọ̀ pátápátá tí yóò fi kan ọgbẹ́ tó bá ní mùsùlùmí ni mí o tọ́ yé sọ fún ọ dáadáa kí n sọ fún ọ dáadáa kó o sì tẹ́ ẹ bá ń fọ́lọ̀ gbòǹtì lọ àwọn ọpọlọ sí ni ń jáde báyìí wọ́n ń pè yín mùsùlùmí dà ẹ̀yọ́ ọmọ ìyá wa dà ẹ ṣàánú wa wọ́n ti gba kúdùsù yìí wọ́n ti ṣe gbáà wọ́n ti ṣàwò ẹ̀ mọ̀ bá àyà kan ni wọ́n ń tọ́ka sí àyà ti mi lọ́tọ̀ àǹfààní àyà seventy two tọ́lọ̀ ń sọ pé wàyí ni stansoru kùn fìdí ní fàlẹ́ kùn nẹ́sẹ̀rù tí a bá gbé yín pé ẹ máa bọ̀ wọ́n ràn wọ́n lọ́wọ́ bí ẹ̀sìn o fa alaykumun nasr ọ̀rọ̀ èèyàn ní kẹ́ ràn wọ́n lọ́wọ́ nígbà lọ́wọ́ tó sọ́n bòmí ó ní wa ta'awanu ala al-birri wa taqwa tán ó lè máa wọ pé sẹ́mi náà máa lọ fọlọ́ sí nìní ìran o ó lè máa wọ pé sẹ́mi náà lọ gbé màní èmi ọ̀rọ̀ oníbàgbé o ìran ọlọ́fọ̀ àtà o. èèyàn lọ o ní tí tó ń fún ọ yé fún ọ sọ fún ọ sórí àwọn tí ń bá wa jà ní masalasi wa tó wà ní Jerusalem àwọn kan ní n'i ti yóò yé wa pé ìbínú tí wọ́n ń bí sí wa gan jù yìí tí ń bí sí wa lọ tọ́lá àwọn Yahudi aṣáájú adáwọ̀tà àwọn ọ̀tá lè jù lé tọ́ àwọn ni wọ́n fẹ́ gba rọ́sìnì àwọn ni wọ́n fẹ́ gba mẹ́tòlá kìsà a sì ní kí wọn náà dá sí ọ̀nà wọn náà gbàdá sí yẹ júwe fún ọ sórí àwọn ọjà tí wọ́n ń tà tí a bá ń ta kí ni tìmọ̀fì gíláàsì méjì tí a bá ń ta ní ten naira tí ẹ̀wúrí bá ń ta tọ́ ọ bá ra ten naira mà pé bó ṣe ten kọ̀bọ̀ nù ten naira yẹn wọ́n fi kún owó tí wọ́n fi ra bọ́ǹbù tí wọ́n fi pọ̀ mà yára yára kó ṣe ten naira kó ṣe one kọ́bọ̀ nínú ten naira tó wọn fi ra nǹkan wọn wọn fi kó owó tí wọn fi ra bọ́ǹbù tí wọn máa yìí mọ́ màá yá rẹ̀ ìtumọ̀ pé gbogbo ọ̀nà tá a bá lè gbà láti yọ̀dọ̀ ọjà àwọn ọ̀tẹ́ ẹ̀sìn ẹ yọ̀ǹdẹ̀ ẹ yọ̀ǹdẹ̀ torówó tẹ̀ fi rà ẹ̀ fi ń kún wọn lọ́wọ́ láti bá mùsùlùmí jà ní sẹ́ẹ̀mà kó ti ṣẹlẹ̀ ní Nàìjíríà náà níjọ́ kẹta wà ká láwọn fẹ́ yá o àwọn ń lọ wọn láwọn ní Biafra o wọ́n sì rí wọn lára Nàìjíríà wọ́n lára Nàìjíríà wọ́n bá ń fún wọn lóúnjẹ ọ̀jọ̀gbọ́n kan ní kílẹ̀ wò ẹ̀ ń bá yẹn jẹ́ ètò mọ́ ẹ gé oúnjẹ mọ́ ẹ gé ní wọn nígbà wọn gé oúnjẹ tí wọ́n gé ní kí ló ìṣẹ́gun dé bẹ́ẹ̀ náà bá gé ntọ́ yẹ kó kẹ́ ẹ gé ìṣẹ́gun òlé dé o bẹ́ẹ̀ náà bá gé ntọ́ yẹ kẹ́ ẹ gé ìṣẹ́gun òlé ṣe kí ni kò lè dé o irú tó ọba gé yìí ló fi rán ọmọ ìyá rẹ ti ń bẹ ní pọlọsíìnì ní mọ́dá yìí ló mọ́ wá fẹ́ bá àwọn afẹ́sì sọ̀rọ̀ àwọn afá mùsùlùmí pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá pàtàkì jùlọ àwọn àfáà mùsùlùmí náà kọ̀ọ̀kan nílẹ̀ haúsá obì wa kárí gbogbo àwọn tí jẹ́gẹ́jẹ́gẹ́ wà láàrin àwọn àfẹ́sìn láàrin àwọn àfẹ́sìn sẹ́ẹ̀rí mo fẹ́ kẹ́ ẹ̀ mà mo fẹ́ kẹ́ ẹ̀ mà nínú àánú ọlọ́run tó lágbára orí ọlọ́run ọba mi tó pọ̀ jù dáadáa ọlọ́run tó tí ò sírú ẹ̀ òun làwọn social media tá lò yìí o Facebook Instagram Twitter WhatsApp YouTube àti tó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí yóò tó máa jáde yóò máa pọ̀ sí yóò máa sí sẹ́ni gbogbo àwọn nǹkan àánú ọlọ́run nílé wa nítorí yà á lò fún ṣebí wàsáìlú tààlímù wa ni àwọn nǹkan tá a fi ran ẹ lọ́wọ́ bí akẹ́kọ̀ọ́ akọ̀yàn lẹ́kọ̀ọ́ ni àwọn nǹkan tá a lọ máa ń fà ní ń bẹ̀ ni ó sì yẹ káwọn àbọ̀ máa lò ó ní nẹ́sìlì dáwà ti islamiyya ti sàhíhà kí wọ́n máa fi fọ́n dáwà sàlámù tó lálàáfíà kí wọ́n máa fi fọ́n ká ṣùgbọ́n lónìí tá à ń sọ̀rọ̀ yìí ọba nínú jẹ́ jáì àwọn afárá ilẹ̀ yorùbá wọ́n sì lò social media yẹn wọ́n sì lò ẹni bá dìde tí máa ń sòdodo social media yìí ni wọ́n gbé nàró tí wọ́n fi wá ṣe ṣátìmù fún wọ́n máa fi bú wọ́n máa fi ṣépèlé wọ́n máa fi bà ló kọjá wọ́n máa fi kúrò tí ò ṣe ó ló lè ní oníjìbìtì ni four one nine ni social media tọ́lọ̀ ń ṣe fún wa ká máa fi sọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ nìkan bá wá dé yẹ̀ ní bá sòmùrù ẹ wàá dìde ẹ̀yìn afánilẹ̀ yorùbá ẹ máa bẹ nìyẹn ló kọjẹ́ ẹ máa bọmọlúwàbí ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ti máa bú bàbá rẹ̀ lẹ́ẹ̀ máa bú ya rẹ̀ lẹ́ẹ̀ máa purọ́ mọ́ lẹ́ẹ̀ máa pè lólè á. gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo kà yìí ebe yìí náà kéwù sí bẹ́ẹ̀ màdájọ́ ẹ̀nu ẹ̀sìn kéèyàn kúrò tí ò sí máa ebe màdájọ́ ẹ̀nu ẹ̀sìn kéèyàn tó wà kéèyàn máa kúrọ́ máa yàn kó lè ní tí èso lè ebe kéwu débẹ̀ sàbí òsínú alukurani yìí mẹ́ni àbí sunu òye yìí mẹ́ni sẹ́fẹ́ kálukọ́ni sẹ́fẹ́ kábíyèsí àmọ́ ẹ̀ẹ́nì kankan tí ìbá yín sọ ọ̀rọ̀ kan ní fi parí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ kan ṣoṣo ní fi parí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ń sì ní bẹ́ẹ̀ alukurani suratul bakara lọ́wọ́ àyà twenty eight tí n bá ti káyà ó fún yín dàdú yín tó sọ̀kadì ẹ̀ lẹ́yìn rẹ̀ fún yín wà dàdú ẹ̀ẹ́rẹ́ tí bọ́ba mi sọ pé wọ́n tẹ̀kù yẹ́ ọmọ ẹ̀ toríjà òun nà fi yìí lọ́la tẹ́ padà sọ́dọ̀ ọ̀dọ́ ẹ̀yà fún àlẹ́ yorùbá ẹgbẹ̀rún jọ kan toríjà òun nà fi yìí lọ́la tẹ́ padà sọ́dọ̀ ọlọ́run fún mọ̀tòwá fa kúlù nọ́ọ̀sì má kasabat gbogbo tẹ́mi kọ́ kaba ṣe níjọ́ náà wọ́n san lẹ́ san wàhùn láàyò de la mọ́ níjọ́ náà wọ́n ní sàbùsí bẹ́ẹ̀ kankan o ẹni tí wọ́n sọ òdodo efílẹ̀ yóò sọ òdodo gbẹ̀yìn ọ̀bá òdodo níparí ọ̀rọ̀ mi fún yín ìtọ́lọ́rọ̀ yín ni ẹ mójútó kẹ́ ẹ lọ lè mọ̀ pẹ́yìn àfa ó kọ́tàdí ti pè yín ní wọ́rà sátòlì àmìyá wọ́n lẹ́yìn àfa àlẹ́jogún àwọn ànábì ọlọ́run èyí sì ni hàmìlú liwa ìtẹ̀bùlíìgì wọ́lì ìrìṣàdì bàdàl àbíyá ẹ̀yin lè gbẹ́ sí awọ́ àtidání àdìkẹ́ tọ́yẹ̀ sọ́nà lẹ́yìn ìgbà táwọn ànábì ọlọ́run lọ́tán ẹ̀yin lè gbẹ́ sí ayídání ẹ̀bọ́ bí ó yẹ ẹ̀bọ́ sí ese tó yẹ kẹsì ṣé ẹ̀sà yìí mọ̀ pé responsibility tọ́lọ̀ ń gbélé yín lérí ọkọjá ń tẹ̀ràn yìí iṣẹ́ tọ́lọ̀ ràn yín kọjá ń tẹ̀ràn yìí ẹ̀yin ni wọ́n lọ́hùn fi sérí ilẹ̀ ní ìsìláhìn náà ti wọlé mọ̀ṣámà ọ̀fẹ́ kẹ́ túlù ẹ wá mójútó ìbanilórúkọ jẹ́ gbogbo ẹni táwọn fẹsẹ̀ lódo tọ́fẹ́ tó táwọn yẹn ṣe ẹ̀ ń sáré ba tiẹ̀ náà jẹ́ nítorí nítorí nǹkan ayé tíntínní tẹ̀ ń rí tán ọbẹ̀ kẹ́ ẹran o nítorí yẹ kẹ́ ẹ ṣe tẹ̀sí mọ́ tẹ̀síìlì ló yẹ kẹ́ ẹ máa ṣe fáwọn èèyàn àdìsí ló yẹ kẹ́ ẹ máa kà fáwọn èèyàn ó yẹ ẹ máa káwọn èèyàn bí wọ́n ti sàlùwàlá bí wọ́n ti kírun ó yẹ ẹ máa kọ́ wọn bí wọ́n ti wọ ó yẹ kẹ́ ẹ máa kẹ́ra bí wọ́n ti wẹ̀ ní fáàtì bí wọ́n ti sòwò ẹ pa yóò tì ṣé ẹ mọ̀ pé ogun tọ́lọ̀ ní ẹ wá kọ́ wọn nù ṣé rí tẹ́ ẹ pa tiwọn ó lè kóyà jẹ yín o ẹgbọ́n tọ́ba mi sọ innal ladina yaktumuna ma anzalna minal bayyinati wal huda ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tá a fún ní mímọ̀ tọ́wọ́ á fi mọ̀nà pamọ́ tí ò ma bayyanahu lin-nasi fil kitab lẹ́yìn ìgbà táwọn ọlọ́run ti sọ̀rọ̀ yìí fáwọn èèyàn sínú tíra òun wá àtúpamọ́ kò jíṣẹ́ fún wọn ọlọ́run ní wùlá yíká gbogbo ẹ̀yìn àfáàtẹ́ ẹ̀rẹ́ tọ́yẹ kẹrẹ́ ọ̀hún yẹ̀lẹ́ àánú ọmọ ọlá ọlọ́wọ́n máa làánà yìí ni o wọ́n yẹ̀lẹ́ àánú ọ̀hún àláyé náà níjọ wọn bá ń pín làánà káàkiri ayé yóò máa kàn yín ṣùgbọ́n opportunity wà láṣẹ ń pè yín sàkíyèsí ọba mi ní ìlàlẹ́dínà táàbù àfàwọn tó bá padà nù yín tí wọ́n Wa á síláwù tí wọ́n bẹ̀rẹ̀ ṣe dáadáa wa báyànù ti wọ́n ń yi ọ̀rọ̀ fáwọn èèyàn fáwọn láàyè ká fèrè tí a bá ṣe kọjá jì wọ́n wà á nà tàwábù arrahim èmi lọ́ba fèrè jìyàn ti sì kẹyìn tán mọ́dá yẹn dúró wọ́n wá nípa nàìjíríà ẹ ẹ Kama máa lọ ká máa bọ̀ ká máa jẹ ká máa mu ká máa wòlò ò tí ó bá sí security sẹ́ẹ̀sì rí mo fẹ́ sè yìí mo fẹ́ sè yìí mo fẹ́ sè yìí ah mo fẹ́ lóṣòdì ah mo fẹ́ dé yàrá-bájà ah mo fẹ́ lọ lọ́rí ah mo fẹ́ kọjá pọ́ọ̀tù ah mo fẹ́ kọjá lóde kan ẹ dákun tí ó bá sí security sọ̀rọ̀ kọ̀rọ̀ nù mo fẹ́ kẹ́ ẹ mà gbogbo olú tí ó máa dàgbàsókè nínú business nínú òwò nínú ẹkọ́nọ́mì ní tí wọ́n kọ́kọ́ ṣe tí ọkọ̀ yanjú ni kí security bí security ọba yanjú ẹkọ́nọ́mì ò lè lọ wájú mo fẹ́ kó yé yín gbogbo ilé ẹ̀kọ́ tí wọ́n ti kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ sì yí ọmọ ní tí wọ́n kọ́ mójú tó mẹ̀ ní security tọ́kàn òbí ọmọ ò balẹ̀ pé wọ́n ní dìmú ní ọmọ gbé mo fẹ́ kó yé o ẹ̀sìn tá à ń ṣe gan sẹ́fẹ̀ẹ́nu security sọ́fẹ́ kù bí ẹ̀ lábẹ́rẹ́ yòókù báyìí kálógún má bẹ́ẹ̀ lòdì sálẹ̀ gígìrì tí ọba sí security náà kò lè a lè gbádùn ẹ̀sìn a lè gbádùn ẹ̀sìn kódà a lè gbádùn gbogbo tí a bá máa ṣe ibadallah security òun ní múlùdà pẹ̀lú security ní sẹ́ẹ̀mà pé ìjọba máa gbé contract jáde wọ́n sì máa náwó pé ẹ̀sìn títì ẹ̀sọ̀ náà ẹ̀sìn náà ẹ̀sọ̀ mi bí security bá wà wọ́n rí ṣe o báwọn tí a bá sì sì tí ẹ̀mà pé ìjọba tí wọ́n wá epo tí wọ́n jí àwọn ìbọn lọ́wọ́ mi gbogbo ṣe mọ̀ pé ó kúnnú tó ba rìfáínárì jẹ́ lónìí security ni o gbogbo náà fà á sẹ́nu tí ọba ṣe security kò sáwọ́dà kò sálàáfíà ẹ̀kọ́ tẹ̀lé imán security yìí gangan ìfọkànbalẹ̀ yìí kí security ọ wà kí ìfọkànbalẹ̀ ọ wà ṣe mọ̀ para gift tọ́lọ̀ fẹ́ fà á tọ́wà jẹ́ nàní ọba mi ń sọ nú àlùkùránì pé olùkùlù ha fi sàlámì amìlín ẹ̀yọ́ máa lè jẹ́ náà ẹ̀ máa lè jẹ́ náà lẹ́ni tọ́ka yóò ṣe kí ni tí ó balẹ̀ ọlọ́run tó sọ fún mi pé wà ń fi lòwúrọ̀ fáàtì aminu àwọn tí wọ́n wà lálejò náà tí a bá dé yàrá wọn lálejò náà tán wọ́n wà nínú wàláhì tá a bá ní tara wa nínú tí kọ́ńtìrì yìí tí ò sí bẹ̀rẹ̀ máa lè nì security yẹn number one kò sí security àtìlẹ̀ Yorùbá o àtìlẹ̀ Ìgbò o àtìlẹ̀ Haúsá o. kò sí ti ń jẹ́ fọkànbalẹ̀ ma. kọ́dà ẹ̀yin tẹ́ ń rò pé kéèkà Yorùbá wọ́n ń yí ìyàn gbé lálábà alábàánú síwájú wọ́n kì í dáàbò àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá gbé lọ ọ̀nà òkè kò sí ń tó fi pé àwọn àkàtì ẹ̀ ń gbogbo ọ̀nà Ọ̀yọ́ gbogbo ọ̀nà Kwara bó ti rí Haúsá tiwọn pé Boko Haram ń bẹ́ẹ̀ àtàwọn ń jí ìyàn gbé Yorùbá náà ilẹ̀ Yorùbá náà ti rí bẹ́ẹ̀ ilẹ̀ mo bẹ̀jọba nàìjíríà ṣé olè la fẹ́ sọ ni táwọn bá ń ká yàn mọ́lé kí wọ́n bá ń ká mọ́lé kí wọ́n gba dúkìá ta wọ́n tó ba lóbìn sùn kọ́dà wọ́n ṣe kan tó burú jáì jò ní wọ́n wọlé ẹnìkan wọ́n wá lù ú nígbà wọ́n lù tán wọ́n ní kó transfer owó rẹ̀ sínú àkáǹtì ó transfer ẹ̀ tán ìyàwó wa ń gbé ha owó yìí pọ̀ ha owó yìí pọ̀ àwọn ẹni kò dúró kọ́ bẹ́ẹ̀ ọ̀gá àwọn ọlọ́sàn ọwọ́ dà kàbójú ọwọ́ gbé àṣẹ ìdìbò àwọn yòókù rẹ̀ ọwọ́ náà wọ́n rẹ̀kọ́dù wọn wọ́n bóbi nìsú wọ́n gbé sí Facebook wọ́n gbowó lọ́wọ́ ọkọ̀ tán wọ́n wá báyàwó ẹ̀sùn wọ́n wá bá sùn kí wọ́n bó láṣìírí wọ́n tún wá sẹ́ndì ẹ̀ sórí sẹ́fọ́ kàbalẹ̀ wà má ẹ̀yin ìjọba wọ́n dákun gbogbo ọgbọ́n tẹ́ bá dá ẹ bá wa ṣètò ìfọ̀kànbalẹ̀ sílùú ọkàn wọ̀ balẹ̀ bá a bá fẹ́ sùn lálẹ́ ọkùn ní balẹ̀ kó lè ní káwa mọ́ tá a bá jí làárọ̀ tá a lọ iṣẹ́ ọkàn wọ̀ balẹ̀ pé wọ́n ní kidnap wa ọlọ́run ràn yín lọ́wọ́ o ọlọ́run fún yín ṣe o ọlọ́run máa pẹ̀lú yín o ìlú tí ọba lálàáfíà tí ọba ga síwájú ètò àkọ́kọ́ ọbẹ̀ ní security ètò security wa ọmọ ẹ̀hẹ́ tọ́jú tó kílíà asàdó àkójọba nàìjíríà kọ́lọ̀ wọn ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ kí wọ́n lè bá wa rí security náà sí i mọ́dá yìí dùn bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí sẹ́rí ìdí ń fìyà jẹ wákàtí ayé àìṣọ̀kan ni. tàǹbà ti ń sọ̀rọ̀ ọ̀ṣọ̀kan ìṣọ̀kan ní ìtumọ̀ ó lójútu o kì í ṣe pé àkó irúpọ̀ mọ́sápá o kì í ṣe pé àkó irúpọ̀ mọ́sápá o á yanjú ẹ̀ fáwọn mùsùlùmí gidi rèé àwọn mùsùlùmí gidi afẹ́kùn wọ́n sẹ̀sọ̀ kan ẹ lọ wọnú alukur'an ọlọ́run ní kuntum khayra ummatin ukhrijat mùsùlùmí ní kẹjọ́jọ́ gidi tá a mú wá sáwọn èèyàn tá a mú wá fáwọn èèyàn ta'muruna bil ma'ruf ẹ̀yin lè máa pàṣẹ dáadáa munkar ẹ̀yin lè máa kọ̀bàjẹ́ wa billah ẹ̀yin lè ní ní pé ó tún ní táàmù rú nàbí màrú púlùrà tó mú wá ẹ̀ẹ́jọ máa ń pàṣẹ dáadáa ni ó tún ní wọ́n tẹ̀lé àwọn àlìlẹ̀ mọ́kàrù púlùrà ló mú wá ẹ̀ẹ́jọ máa kọ̀bàjẹ́ ni wà túmì ní ònà bìlá púlùrà ló mú wá ẹ̀ẹ́jọ máa ní mẹ́ni pẹ̀lú ọlọ́run ìtumọ̀ ẹni pé a pàdé bí dáadáa a pàdé bí kákọ̀bàjẹ́ a pàdé bí mẹ́ni gbogbo ọjọ́ máa ṣe kí ni ntuma gbogbo alájọsọ ìjọ kan ọlọ́ni wà á tẹ̀sí mọ́ bí hamdulilayi jẹ̀bi àni wàlá tafarraku gbogbo yẹn di okùn ọlọ́mú okùn ọlọ́mú tó wà ń yẹn kìtàbù wa sunna ni gbogbo ẹ̀yà àbá tẹ́ǹdì létí kìtàbù wa sunna ẹ̀yin lẹ̀ jíjọ ìṣọ̀kan wáyé ọlọ́run sọ̀rọ̀ kí ló fẹ́ sọ sí i ànábì sọ̀rọ̀ pani wọ́tà lànàbì ẹ jẹ́ àjọ pàdé ní kìtàbù wa sunna káwọn fi àgbọ́yé àwọn sálàfù kún àwọn ẹni síwájú káfí àgbọ́yé wọn gbọ́ kìtàbù yé káfí àgbọ́yé wọn gbọ́ súnà yé níjọ́ tá a bá padà síbẹ̀ gbogbo wa gbogbo owó ṣe kí ni àwọn tí ń dàsọ̀ kan rú làwọn tí ń mú làákàyè yẹjú ẹ̀sìn o làákàyè ò ní tùmọ̀ nú ẹ̀sìn yìí o ẹ̀sìn yìí wọn ó lélẹ̀ ó ṣe kí ni ó kó ní ọ̀rọ̀ fíìwù tèmi kọ́ yìí mi tọ́lọ̀ máa sọ ó ní fíìwù ọ̀rọ̀ fíìwù tèmi kọ́ yìí níbi àdìsọ́lọ́làbíà ó ní fíìwù ọ̀rọ̀ fíìwù tèmi kọ́ yìí nínú àgbóyé táwọn sàábọ́gbẹ́gbóyé ni wọ́n ta làwọn sàábé ẹgbẹ́ ń gbígbó ẹgbẹ́ ń bígbó tani pẹ̀lú tani àìgbọ́ra ẹni yé èyí kìtàbù ọlọ́run tẹ̀ ń takò súnà tẹ̀ ń takò ọ̀rọ̀ àwọn sálàfù tẹ̀ ń takò ní òjò lọ́kọ́ wà ẹ̀yin ọ̀bá wí bọ́lọ̀ ti wí kẹ́ ẹ wí bá nẹ́bí ti wí kẹ́ ẹ lágbóyè àwọn sàábé ẹ dákun àsọ̀kan àbá àdésọ̀kan ẹ̀yin àbá àmú pè yín lọ bí ìsọ̀kan lórí kìtàbù wà súnà wà fáàmù sálàf àtàgbọ́yè àwọn sálàf kútùbà náà nínú mọ́ torí sábà tí gbogbo wa náà lágbà alámẹ́nu lọ́wọ́ a sì ń lọ lílọ pa ẹran bí ẹ bá ti pẹran yẹn lé nínú ẹran yẹn lẹ́tì sínú ìtọ́dá ju nínú ẹran kẹ́ẹ̀bì sínú ẹ̀dọ́ rẹ̀ ni kò sí láì fi bẹ́ẹ̀ bá mú kàmí lára kẹ́ẹ̀bì sínú bọ́n bá pẹ́lú òkòǹkò tó sún bó o sì bọ́ ni bọ́ yẹn ni bó o dé ni bó o fi sínú ara ẹran rẹ̀ náà nìyẹn. báyìí ilé tọ́pẹ́ ẹran tọ́mẹ́nu lọ́wọ́ ìyàwó rẹ̀ pé òun náà mẹ́ni lọ́wọ́ tàwọn ọmọ rẹ̀ ẹ̀rọ àwọn náà wọ́n jọ fi sínú wọ́n jọ ní náà yìí nà ń tètè yọ̀ǹda kó wa ká tètè máa lọlé ká lọ lè pa ẹran wa ká tètè lọ sínú ká tó wá jẹun ká wá bẹ̀rẹ̀ ọdún ọdún tí ó mú tẹ̀kìbírù lọ́wọ́ ẹ máa rántí o láti àárọ̀ fajiri àná láti bẹ̀rẹ̀ Allahu Akbar a wà á ṣe di aláṣàrí jọmẹ́rin aláṣàrí jọmẹ́rin ọ̀la ọ̀túnla alásàrí jọ́mẹ́rin ìgbà wọn lákò ó dàtí kìlì ìlú àdìbára kò lè sàlá lẹ́yìn gbogbo orúkọ kan tí à wa Muhammad tí máa ń parí ó tún wà lọ́ba yìí àwọn obìnrin máa bá sọ̀rọ̀ gbẹ̀yìn kọ́dà nù ìwáyà torí ẹ̀ màrà àwọn àbáṣú náà àwọn àmì òdò lẹ́ni mímbàrí àmì òdò lẹ́ni mímbàrí. Ànábì ṣe ó tún kan wà nẹ́zàlì lọ́ba sọ̀kalẹ̀ sẹ́wọ̀n pé yàrá bá gun tọ́ga yóò ṣe kí ni yọsọ sọ̀ kalẹ̀ ọwọ́ àwọn òbí ọwọ́ bá wọn sọ̀rọ̀ tó fi já sí nù súnà bá a bá ti bọ́kùnrin sọ̀rọ̀ tán á wà lọ súnà níbi á wà bá àwọn náà sọ̀rọ̀ ẹ̀yin obìnrin mọ́kẹ́kẹ́ mọ́ o ṣe rí ẹ̀yin obìnrin ẹ̀yin lẹ pọ̀ jù ní Islam kọ́dà yín lájì ẹ pọ̀ jù ọkùnrin mọ́mìnì lọ́kùnrin mọ́mìnì lọ́bìnrin báàdùn hún àwòlìyá ọba àwọn ni wọ́n máa jọ kọ́wọ́ papọ̀ yàmùrú nàbílì màrúf mọ́mìnì lọ́kùnrin mọ́mìnì lọ́bìnrin wọ́n jọ máa pàṣẹ dáadáa ni wọ́n yẹn ní àwọn ní alẹ́ mọ́kàrí mọ́mìnì lọ́kùnrin mọ́mìnì lọ́bìnrin wọ́n jọ máa kọ̀bàjẹ́ ni wọ́n yóò kì í múnà sọ̀lá mọ́mìnì lọ́kùnrin mọ́mìnì lọ́bìnrin wọ́n jọ máa kírun ni wọ́n yóò tún ní zaka mọ́mìnì lọ́kùnrin mọ́mìnì lọ́bìnrin wọ́n jọ máa yọ saka ni wọ́n yóò ti ń nà máa wà rasúlà o mọ́mìnì lọ́kùnrin inna Allah azizun hakim ọba náà ọba tọgba yìí ni ọba ẹyẹ ni ọba ọ̀jọ̀gbọ́n ni ẹ̀yin obìnrin wọn máa kéyìn kó rírì Ọlọ́run wọn ní kẹyìn ọjẹ mùsùlùmí ẹ máa pèsè àlìjánná lẹ ń sè yìí jẹ́ kí sẹ yóò pèsè àlìjọba àlìjánná o sẹ ẹni bẹ́ẹ̀ ti ń kí wákàtí márààrún ni àjọ kírun àwẹ̀ ń jò ní ni ẹ tún gba ramadana ń bẹ nu yín báyìí náà tó tún wà ní maka kẹ ẹ tún wá sọ abẹ yín èyí tó wá sì kẹrin àbí karùnún kẹ ẹ wá tẹ̀ láṣẹ ọkọ ẹ̀yin obìnrin máa tẹ̀ ọkọ sẹ́ẹ̀rí tí mo kà á lẹ̀ ń bẹ bá lè ṣe tí wákàtí márùn yín bá báláǹsì táwọn ẹ̀yin bá báláǹsì tẹ́ ẹ sọ́bẹ̀ yín tẹ̀ ṣe sì ná ẹ wá ọkọ yín a ọba àdìjọ́ àdìkẹ́ ọmọ ọlọ́run ẹ wò ó sáà dùnú ẹ bá ń gbogbo ibi tó wù wọlé ń bọ̀ bá wá kí wákàtí márùn táwọn wákàtí márùn tí gbà wẹ̀ o sì kírun àmọ́ ń yọ́ ó sì náà ṣe tásìrì rẹ̀ tún lè bò pẹ̀lú àsìrì rẹ̀ tún lè bò àbí bẹ́ẹ̀ o tiẹ̀ wá ṣe sì náà wákàtí márùn balance àwẹ̀ balance o tún bá bẹ́ lọ́wọ́ àmọ́ kọ́ rẹ ẹnu rẹ̀ ọkọ́ tọ́ba ní má jáde ó ní tá a bá dé àmọ̀ sọ tọ́ba ní má lọ́wọ́ ní ẹ̀wò ebe yìí náà lọ ti ń yọ ní èmi náà lọ tèmi lónìí ṣé wọ́n ní kò ń gbà ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ìwọ ni wọ́n ní kọ́ gbẹ̀ndẹ́ lọ́dọ̀ sórí jí kan bá mí ìsìn náà tí mo kà wọn òun ní pé ọwọ́ àlìjẹ́nà ẹ dàpọ̀ ẹ ní ma wáyé dídárò nàìm ká má ju àlìjẹ́nà fún yín ọlọ́wọ́n bá fún yín ṣe ọlọ́wọ́n bá pẹ̀lú yín ọlọ́wọ́n bá kún yín tọ́m jàmá mùsùlùmí ọlọ́wọ́n yà sọ̀pọ̀ lọ́la yín ẹ̀yin obìnrin ẹ dàpọ̀ kí n fi kan pọ́tẹ́ yín ẹ dàpọ̀ ẹ túnra yín ṣe gbogbo àwọn tó jà fún àwọn ìsìlámù yìí bá a bá tẹ̀sí tán wọn àwọn ẹ̀yà wọn ló ṣe

اللهم تقبل منا عبادتنا اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا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 ọlọ́run tó sọ wọn lọ ọlọ́run bá wa sọ wọn bọ̀ ọlọ́run jẹ́lé ọ̀rọ̀rùn fún wọn ọlọ́run dí ìdápadà wọn sí èkó ọlọ́run jẹ́ ọ̀rọ̀rùn fún wọn ọgọ́rọ̀ búrọ́dà Ismail náà àwọn náà lọlé alájà Salami wọn pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ tí ìlédà kọ́ wọn tó kí wọn tán inú jẹ̀mọ́ àwọn abijẹ́ dágbére fèmí náà gbogbo wọn pátápátá gbà ọlọ́run bá àbísọ̀ ẹ̀ sọ wọn bá a dáàbò ẹ̀bù wọn bá wa darí wọn dáadáa jẹ́ wọn ó dé bá wa náà dáadáa ẹ ọdún o ẹkú yèdú o taqabbal Allahu minna wa minkum taqabbal Allahu minna wa minkum taqabbal Allahu minna wa minkum àṣeyí sàbọ̀dún assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Thank you. Thank you.

É, ẹjẹ máa ta ṣe ń bẹ̀rẹ̀. Thank you.